alhamdulillah ọpẹ́ fún Ọlọ́run ọba wa alladhi lahu kamalul asma'i was sifat ọba tó jẹ́ pé òun ló ní àwọn orúkọ tó pé jùlọ àtàwọn òròyìn tó dáa jùlọ wassalatu wassalamu ala nabiyyina muhammad ìkẹ́ Ọlọ́run àti ọlọ Ọlọ́run kó bá nabi wa muhammad wa ala alihi wa sahabatihi ajma'in àtàwọn ará alẹ́ rẹ̀ àtàwọn sahaba rẹ̀ lápapọ̀ ikhwatal iman ẹ̀yọ́ mayami nínú ìgbàgbọ́ ẹ̀sìn èyí tí a fi bá ní sọ̀rọ̀ lénìí òun náà ni ìgbà ọlọ́run ọba gbọ́ látara àwọn orúkọ rẹ̀ àti ìròyìn rẹ̀ ẹ̀rí tawhidul asma'i wa sifat ìgbà ọlọ́run ọba nìkan gbọ́ nínú orúkọ rẹ̀ àti ìròyìn rẹ̀ thalithu anwa'i tawhidi thalatha òun ni kẹta àwọn ìpín ìmọ̀lọ́nlọ́kan àti sàlàyé lérí rububiya àsàlàyé lérí al èyí tá a fẹ́ sàlàyé lẹ́ni òun náà ni tawhidul asma'i wa sifat kí ni wọ́n ń pè pé ká mọ ọlọ́run ọba lọ́kan nínú orúkọ rẹ̀ ó wà ifradullahi subhanahu wa ta'ala bima sammallahu bihi nafsahu fi kitabi òun náà ní ká gbà pé ọlọ́wọ́n bá Allah nìkan ní jẹ́ àwọn orúkọ tó sọra rẹ̀ nínú tírà rẹ̀ kásì lọ lè gbàgbọ́ pé gbogbo orúkọ tí ànábì ń pe ọlọ́wọ́n bá rẹ̀ nínú sunna wahdahu la sharika lah ọlọ́wọ́n bá nìkan ní jẹ́ bẹ́ẹ̀ kò ní orogún bẹ́ẹ̀ ni ọ̀lẹ́ nìkan tá a tún lè pè láwọn orúkọ yẹn ad-dalil anna lillahi asma'a ẹ̀rí lérí pé ọlọ́run ọba sọ nínú alukur'an pé òun ní àwọn orúkọ a'udhu billahi minash shaitani rajim. الله لا إله إلا هو الله لا إله إلا هو ọlọ́wọ́n ọba ní kò sí ẹni tá a sin lẹ́yìn ọlọ́wọ́n ọba tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn yẹn láwùlẹ̀ asmaahul husna ọlọ́wọ́n ọba yìí ó ní àwọn orúkọ tó dáa jù kò sí orúkọ tó dáa tó suratu Taha aya ẹlẹ́ẹ̀kẹjọ ọlọ́run tó ń sọ nínú aya mi ọlọ́run ọba ní walillahil asmaul husna fad'uhu biha Allah ní àwọn orúkọ tó dáa jùlọ ẹ máa pè é pẹ̀lú rẹ̀ tẹ́ bá fẹ́ gbà nǹkan lọ́dọ̀ rẹ̀ suratul A'raf aya one eighty fíkìhù dalilayn ẹ rí àwọn ẹ̀rí méjì tá a kó wáyé àgbọ́yé wà lábẹ́ ẹ̀ ni pé athbata Allahu anna ọlọ́run bá jẹ́ òye wa pọ̀ ń lórúkọ kálukú náà ló lórúkọ Allah náà ní èmi náà tí mo jọba yín mo láwọn orúkọ kan orúkọ náà ló sì wáá dáa jù kò sí ọkọ tó dáa tó nínú ẹni Allah ìtumọ̀ ẹni pé ẹni tá a máa ń sìn ni wọ́n ń pè ní Allah arab ẹni tí ń darí gbogbo nǹkan arrahman ọba tí ń kẹ́ ẹni tí ń sìn àtẹni tí ó sìn arrahim ọba tó jẹ́ pé tó dọ̀run ẹni tí ń sìn láyé nìkan ní ọ̀kẹ́ alimalik olónìkápá gbogbo nǹkan alhayi ọba yìí lọ́ba aláàyè alqayyum ọba tó dá dúró tó fara tí kankan almuhyi ọba yìí lọ́ba tí máa ń yé èèyàn almumitu ọba yìí ni máa ń pààyàn arrazaq ọba yìí lọ́ba tí máa ń fún àwọn èèyàn ní àrísìkí asẹ̀míì ọba tí ń gbọ́ gbogbo nǹkan ni albasir ọba tí ń rí gbogbo nǹkan ni ẹ̀yọ́ mayami nínú àwọn orúkọ ọlọ́wọ́n ọba lélẹ́yìn tanbihatu muhimma ala asma'illahi al-husna àwọn àkíyèsí tá a fẹ́ pera wa sí fún àwa tá a jẹ́ mùsùlùmí nílẹ̀ yorùbá lérí orúkọ ọlọ́run ọba ṣe rí nílẹ̀ yorùbá lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ní pòun ní orúkọ ọlọ́run lọ́wọ́ kódà yóò máa sọ fáwọn èèyàn pé ẹ wá gbọ́ orúkọ ọlọ́run lọ́dọ̀ wa ọ̀pọ̀lọpọ̀ wa náà la fẹ́ ṣàdúrà la fẹ́ lo orúkọ ọlọ́run fàdúrà wa àwa nídìí àwọn àkíyèsí lọ́nà tó pọ̀ lábala orúkọ ọlọ́run àtẹ̀mbéwòl awwal ìtanijí alákọ̀ọ́kọ́ òun náà ni pé al-imanu bi anna lillahi asmaha husna wajibun ìgbà pé ọlọ́run bá ní àwọn orúkọ tó dáa dandan ni lérí gbogbo ẹni tó bá ti jẹ́ mùsùlùmí kéèyàn má wàá ní ìgbàgbọ́ nínú àwọn orúkọ yìí ipò ọlọ́run bá ní kèfèrí náà ń pè bẹ́ẹ̀ kọ́lọ́mọsá sọ níbẹ̀ ìtanijẹ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé asma'ullahi kulluha tawqifiyya gbogbo orúkọ ọlọ́run ọba pátá tawqifiyya yajibu al-uqufu fiha ala ma jaa min al-kitabi wa sunna a dúró lérí èyí tó wá nínú kuraani nìkan àti èyí tó wá nínú hadisi anabi nìkan wala yuzadu ala dhaliki kò gbọ́dọ̀ lé wala yunqas kò sì gbọ́dọ̀ dí li anna aqla al-insani la yumkinuhu idraku ma yastahiquhu subhanahu wa ta'ala nítorí pé lẹ́yìn ọlọ́run àtànàbíwá muhammad sallallahu alayhi wa sallam tó ṣàlàyé orúkọ ọlọ́run ọba fún wa kò sí ọpọlọ ẹni ó tún gbé mọ́ nínú gbogbo ntọ́lọ́run dápátá tó lè mọ orúkọ tó lẹ́tọ̀ fún ọlọ́run àbí tí ọlọ́run bá lẹ́tọ̀ sí tá a bá jẹ́ ọmọ nínú kuraani àti sunna a padà máa wá sọ̀sọ̀kúsọ hatta la nataqawwala ala Allahi bi ghairi ilmi wa yakin ntí ó padà ṣẹlẹ̀ ni pé a máa wá sọ ntá a máa sọ ntí lójú a máa wá mú orúkọ kan tá a rí ìdí fi múlẹ̀ lérí ẹ̀kọ́ lọ́wọ́ bá ń jẹ́ bẹ́ẹ̀ nígbà tá Al-Qur'ani ó dákọ̀ ẹ̀ tí súnà sì sọ èyí ni anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ẹlẹ́ẹ̀kejì ọ̀nà nìyẹn ní àwọn àkíyèsí tá a pèrè wá sí mithalul asma'il husna fil Qur'an àpèjúwe àwọn orúkọ Ọlọ́hun Ọba tó wá nínú Al-Qur'an ọ̀pọ̀ gan léyìí tá a lè dárúkọ ẹ̀ tán Ọlọ́hun Ọba sọ nínú suratul Isra aya one ten Ọlọ́hun Ọba ní kólé de Allah àwẹ̀dẹ̀ ọlọ́run ọba ní kò lè dé ọlọ́ha àwédé ọ̀rọ̀hàn ẹ máa pè ọlọ́run ọlọ́run ọba ní kò lè dé ọlọ́ha àwédé ọ̀rọ̀hàn eré ànábì máa pè ọlọ́run ọba wa àbíkọ́ máa pè arahman kò lè dé ọlọ́ha àwédé ọ̀rọ̀hàn eré ànábì sọ fún wọn pé kí wọ́n máa ké pe Allah àbí máa ké pe arahman ayam. أي أيما تدعو فله الأسماء الحسنى ọlọ́run bá léyìí tẹ́ bá pè nínú àwọn orúkọ mi èmi náà mọ̀ ní gbogbo ẹ̀ ṣáàrí gbogbo ọkọ̀ tọ́lọ́run lóhun nìyí ọlọ́run ṣàlàyé ẹ̀ sínú Quran èyí tí ó sì sínú Quran ọlọ́run fi máa nábì wa Muhammad sallallahu alayhi wa sallam wa asma il-husna àpèjúwe wa asma il-husna fi sunnah ẹ̀ẹ́rí àwọn orúkọ ọlọ́run ọba tá a lè rí nu Quran tó jẹ́ pé nínú hadith láti rí nínú ẹ̀ ó náà ní àṣetìrì ọba ọba tí ma ọba tí ma boni lásìrí kọ́lá rasulillah sallallahu alayhi wa sallam anabi sọ báyìí pé inna Allah azza wa jal wa ọba tó ga jùlọ kọ́lá <clears throat> rasulillah sallallahu alayhi wa sallam kọ́lá rasul sallallahu alayhi wa sallam anabi ń sọ báyìí pé ọlọ́run kó bá wa kẹ́ wọn inna Allaha azza wa jal ọlọ́run ọba wa ọba tó ga jùlọ hayyi ọba onítìjú ni sitiru ni ọba tí máa ń bu àṣírí ẹ̀dá ni yuhibbul hayaha wa sitr ọlọ́run ọba nífẹ̀ẹ́ tìjú àti kó máa bàṣírí àwọn èèyàn fàyẹ̀dàgì tẹ́sàlẹ̀ ahadukum falẹ̀ yẹsítẹ́tẹ̀rẹ̀ anabi ní tẹ́ni kọ̀ọ̀kan yín tẹ́ bá fẹ́ wẹ̀ ẹ̀ máa bora yín láṣìírí ẹ̀ má máa ṣe òhò yín lẹ̀ nínú hadithi láti kò sínú Qur'an kò sì sínú Qur'an lẹ́yìn náà aṣáfi ọ̀kan náà àwọn orúkọ ọlọ́wọ́n bá ní ìyàwó Aisha radiyallahu anha ọ̀là nàbí wa Muhammad oníkànnà idha ata marido tá nàbí balọ̀ lè kí aláàrẹ̀ kan àwọn ó ti yàbí ilé àbí wọ́n gbé aláàrẹ̀ wá bá nàbí qala alayhi salatu wassalam anabi ọ̀sọ̀ báyìí pé kọ́lọ́mbà ní kẹwọn adhihibil ba'sa rabban nas ìwọ ọlọ́run ọba ọba àwọn èèyàn mọ́sàmú àárẹ̀ yìí lọ fún ẹni yìí fún lálàáfíà ìwọ ọlọ́run ọba ọba tí fún yàn lálàáfíà ni ọ anabi pé ọlọ́run ní aṣáfi nínú àlùkùránì látòkèdélẹ̀ ààrẹ orúkọ yìí ń bẹ àmọ́ wà ní sunna la shifa illa shifa uka shifa la yughadiru saqama ìwòsàn lẹ́yìn tí ò ní sí àárẹ̀ kan kù sínú ara mọ́ mọ́sá fún arákùnrin àbárabìnrin àni aisha radiyallahu anha látọ̀dọ̀ yàwó aisha kọ́lọ́mọ́sá bá yọ́nu sí wọn anna rasulullah sallallahu alaihi wasallam wala tá nàbí bá lọlẹ̀ kí aláàrẹ̀ kan àwọ̀ ó ti yà àwọ̀ ó ti yà bíhi ilẹ̀ yìí àbí wọ́n gbé aláàrẹ̀ wá bá nàbí qala alayhi salatu wa salam anábì ọ̀sọ́ báyìí pé adhibil ba'sa rabban nas ìwọ ọlọ́run ọba ọba àwọn èèyàn mọ́sà mú àárẹ̀ yìí kó lára ẹni ishfi wa anta shafi fún lálàáfíà ìwọ tí máa fún yàn lálàáfíà la shifaa illa shifauka kò sí ìwòsàn kan àfi ìwòsàn wọ́ ọlọ́run shifaan la yughadiru saqama ìwòsàn tá a ní o fún yìí èyí tí ò ní sí àárẹ̀ kan kò sáré òun náà ni kò fún rawahu al-Bukhari afa imam Bukhari ló gbà wá nínú hadithi a rí i pé aṣáfi anabi dárúkọ aṣáfi ipò orúkọ ọlọ́run ọba ni a sì rí nínú alukur'an nínú sunna lọ́wọ́ àwọn orúkọ pọ̀ nínú sunna nínú ẹni aljamil anabi inna allaha jamilun anabi náà ọlọ́run ọba wa ọba tó rẹwà ni yuhibbul jamal ó sì nífẹ̀ẹ́ wà púpọ̀ lọ́wọ́ o muslim ànábì pé ọlọ́run ọba ní jamil níbí láàfin mà pé àwọn orúkọ tọ́lọ́run bá pè rẹ̀ òun náà lórúkọ tá a gbàgbọ́ àti orúkọ tí ànábì muhammad sallallahu alayhi wa sallam tó bá pè ọlọ́run ọba wa nínú ẹni alimannan ọba tí máa ń ṣe kẹfà àwọn èèyàn nínú ẹni adayan ọba tí máa ń sànyẹn lẹ́sàn ṣe tọ́ba sí àtàwọn orúkọ míì náà fíkẹ́hùn adìlá ẹ̀rọ àwọn ẹ̀rí tá a kó wáyé tá mọ̀ tá a fẹ́ kó yé wa gbogbo àwọn mùsùlùmí nílẹ̀ yorùbá àti gbogbo àwọn àfa àwọn imam òun náà níbi ká lè gbà pé àwọn orúkọ ọlọ́run ọba wa inú kọ́ wá látinú Quran àbí àbí kọ́ wá látinú sunna nabi wa Muhammad la ghairi kò sí orúkọ kan wa kullu ismin ba'athna anhu fil Quran wa sunna walam najidih dalalun wa imla'un mina shaitan gbogbo kọ tá a bá ń pè ọlọ́run tá a wọnú alukur'ani tá a rí a wọnú hadith anabi a rí anoni àpèkọ ni a nígbàgbọ́ pẹ̀lú ẹ̀ ẹni bá nígbàgbọ́ pẹ̀lú ẹ̀ ń ṣe ọlọ́run ni bí yá jàlìjàlù yá jàlìjàlù ọ wà lọ́wọ́ àwọn yẹn lẹ́yìn ọba tí wọ́n fi ń pè ọlọ́run láàfin alukur'an wàlá àfi sunna àdínú alukur'an ọlọ́run ò fi pè rẹ̀ anábì ò fi pè rẹ̀ yá ṣí jẹ̀kà ṣí ṣù eléyìí náà orúkọ táwọn yẹn ń pè lórúkọ ọlọ́run kò sínú alukur'an kò sínú sunna ẹni bá ń pè ọlọ́run ọba pẹ̀lú àwọn orúkọ tọ́lọ́run ọ̀sọ́ra ẹ̀ ọlọ́run ọba jà ọlọ́run ó sì dọ̀rọ̀ ẹ̀rú ni nítorí pé ó kọ tí ìwọ náà bá sọra rẹ bí wọn bá ń pè ọ ọmọ bínú àtẹ̀mbí òsàlẹ̀ ìtanijẹ́ ẹlẹ́kẹta fáwa tí a fẹ́ lo orúkọ ọlọ́run fáwa tí a nígbàgbọ́ ní orúkọ ọlọ́run asma'ullahil husna laha ma'ani wa sifatun hamida wa mafahuma ẹ̀rí àwọn orúkọ ọlọ́run ọba tó dáa jù yìí ó nítumọ̀ àwọn orúkọ Allah tó ní Qur'an àti sunna gbogbo ẹ̀ ló nítumọ̀ tó dáa ìmánì máa ń pẹ̀lú ẹ̀ ìmí àmọ́ bíbẹ̀rù ọlọ́run sí yẹn lẹ́mìí èèyàn máa ran kan oore lọ́dọ̀ ọlọ́run títóbi ọlọ́run ọba máa ń wà nú ẹ̀mí yàn téèyàn bá ń ronú sáwọn orúkọ ọlọ́run ọba gẹ́gẹ́ bí arahman lápẹjúwe téèyàn bá ronú nípa arahman èèyàn gbà pé ọlọ́run ọba wa ọba tí máa ń kẹ́ni tí ń sìn àtẹni tí ó sìn kò wá ní sọ wá lè mà tàbádẹ́ nìkan tó jẹ́ kèfèrí tí ò sin lọ́hún tí ń bọ́gi tí ń bọrin tí wọ́n ń da fún ilé ayé tí ń mu tí ń jẹ tí ń rówó tí ń bímọ bẹ́ẹ̀ ni kò ní yà wá lẹ́nu fẹ́ni tí ń ṣe ọlọ́run ọba Allah tí ó gbà pé ọlọ́run ọba ń bẹ́ẹ̀ látara orúkọ yìí lẹ́yìn náà arrahim orúkọ ọlọ́run ọba ọba tó jẹ́ pé àwọn tó bá sin nìkan ní ọ̀kẹ́ lọ́run láàfin mọ̀ pé gbogbo wa tá a bá ń sìn gbogbo wàhálà tá à ń ṣe lérí ẹ̀sìn láyé ẹ̀san wa dọ̀run à á lè jẹ̀san lọ́run torí pé ọlọ́run ọba ọ̀kẹ́ àwa nìkan ni kò ní kẹ́ni tí ó sìn láyé alimọ̀mí ọba tí pààyàn ni ẹ̀mí wọ́n balẹ̀ pé kò sẹ́ni ó lè pa wá sá lẹ́yìn ọlọ́run ọba Allah ẹ̀mí rọ balẹ̀ látara orúkọ ọlọ́run ọba tó ọmọ yìí Ar-Razzaq òun ní máa sọ pé kásìkò ọ̀la ó tó òun ní máa fún yàn lárísìkì òun ní máa sínà fún yàn nígbà bá ti mọ̀ bẹ́ẹ̀ ọ̀dọ̀ rẹ̀ nìkan lá máa wá àrísìkì sí gbogbo táwọn èèyàn fi wá àrísìkì á pa á tì ká má bàa dẹ́lẹ́ bọ̀ á wà á máa bẹ ẹni tí gbogbo nǹkan bẹ lọ́wọ́ rẹ̀ òun náà ní Allah àmàlẹ́ asmahu lẹ́tì láàmà ànàlẹ́hà ṣẹ́rí gbogbo àwọn orúkọ tí ò nítumọ̀ àwọn orúkọ tí ò nítumọ̀ tá a lè mọ̀ túmọ̀ rẹ̀ ẹni bá ń pè é lórúkọ ọlọ́run àbí fi ń kí ọlọ́run ó ń tọ̀hún ń sẹ́lọ̀ ní nílẹ̀ yorùbá ẹ máa gbọ́ tí wọ́n máa sọ pé bisimilayi ha eh, bisimilayi pẹ̀lú orúkọ ọlọ́run ọba Allah ọba tí ń jẹ́ ha bisimilayi yìí ọba tí ń jẹ́ i bisimilayi ha ihu ikọ́ ìkàkùkà lélẹ́yìí gbogbo eléyìí tí ń jáde yìí kì í sọ orúkọ ọlọ́run Allah subhanahu wa ta'ala mama na adil harakat wal huruf gbogbo àwọn harakat gbogbo àwọn ha ihu tàn wí eléyìí a máa fi ń kọ́ ọmọ kéékèèké tí ọba ti mọ kéwù a kọ́ kéwù ni eléyìí ṣe orúkọ ọlọ́run ọba wa Allah at-tanbih ìtanijẹ́ ẹlẹ́ẹ̀kẹrin la yusamma ghayrullahi bi asma'illah gbogbo ẹni tó bá ti jẹ́ ẹrú ọlọ́run ọba àyè fi orúkọ ọlọ́run ọba pè é ká máa pè é lórúkọ ọlọ́run nílẹ̀ yorùbá ẹgbọ́ tí wọ́n fẹ́ pe Abdul Latif wọ́n ní Latif broda Latif ẹgbọ́ tí wọ́n fẹ́ pe Abdul Qayyum wọ́n máa ní Qayyum wọ́n ní Wadud ẹlòmíà ní Rahmani gbogbo àwọn ìsọkúsọ báyìí ìwọ nínú ẹ̀sìn wa tó fẹ́ pe Abdul Latif tó fẹ́ pe ẹrú ọlọ́run ọba ó fi abdul sí abdullatif abdulrahman abdulqayyum abdulwadud gbogbo àwọn eléyìí ní òní jẹ́ kéèyàn ó sì sọ wọn ju ọlọ́run ọba wa ọlọ́run ọba ní walillahi il asmaul husna ọlọ́run ọba ní èmi ni mo ní àwọn orúkọ tó dáa jùlọ lillah ọlọ́run lèmi mo ní a gbọ́dọ̀ mọ́ wá gbé orúkọ ọlọ́run ọba fún àwọn ẹrú ọlọ́run ọba wa ọ̀pọ̀lọpọ̀ wa àyíká sí nínú èdè wa àbí nínú ọ̀rọ̀ wa ká lè bẹ̀rù ọlọ́run ọba wa láà وإن سمى الله بعض عباده باسمه وإن سمى الله bó ṣe jẹ́ pé nígbà míì nínú alukur'an ọlọ́run ọba máa pe àwọn ẹrú rẹ̀ lórúkọ tọ́jọ orúkọ rẹ̀ gẹ́gẹ́ bó ṣe pe anabi ní rọ̀húfù rahim bilimuminina rọ̀húfù rahim nígbà tí ń ròyìn anabi ó ní anabi wà láàánú ni ó ní kẹ́ni òfin gbogbo mùmíní òdodo àmọ́ ìjọ yẹ wa ni pé rọ̀húfù rahim ti anabi kọjọ tọ́lọ́run ọba wa ọlọ́wọ́n bá sọ nínú alukur'an ó ní wa qala niswatun fil madina imra'atul aziz turawidu fataha àwọn obìnrin ní ìlú misra wọ́n wá sọ pé ìyàwó al-aziz èyí ni ọba ìlú misra ó fẹ́ kí ọmọ ọ̀dọ̀ rẹ̀ bá láṣepọ̀ al-aziz tó wà láàrin yìí ẹ rí i pé orúkọ ọlọ́run ọba ni àmọ́ ọlọ́run bá tún wá sọ ọ̀kan náà àwọn ẹrú rẹ̀ bẹ́ẹ̀ sẹ́rí azizu tọ́lọ́hún ó yàtọ̀ sí azizu ti ọba misra ó kọ́ lè jọra wọn àmọ́ tùmọ̀ rẹ̀ jọra wọn rárá o ló ṣe jẹ́ pé ta bá rí àwọn orúkọ kan tó jọ orúkọ ọlọ́run ọba tọ́lọ́run ọba tí ó pe àwọn ẹrú rẹ̀ bẹ́ẹ̀ ká lè gbà pé ọlọ́run ọba àlá nínú orúkọ rẹ̀ àlejò bọ́sẹ̀ jẹ́ pé kíkọ́lẹ̀ rẹ̀ ọjọ́ra wọn àmọ́ tùmọ̀ tó wà ń bẹ̀ àti ìròyìn tó wà ń bẹ̀ ó yàtọ̀ sí tọ́lọ́run ọba gédégédé ẹnìkan ọjọ́ ọlọ́run ọba ọlọ́run ọjọ́ ẹnìkan kan á tún máa tẹ̀síwájú níjọ́ mẹ́jọ lérí àwọn orúkọ ọlọ́run ọba àti àwọn ìròyìn ọlọ́run والسلام عليكم ورحمة الله وبركاته